ẹ kú dédé wòyí ní gbogbo bikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹsìn yín gbáǹkọ́gbìn ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì ní atọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa láti ibi pẹlẹbẹ débi tó ti tóbi. ó ṣeé ṣe kí wọ́n tún dín àmì ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí ti Birmingham City kù lẹ́yìn tí wọ́n ti fi ẹ̀sùn ṣíṣẹ̀ sí òfin EPL kàn wọ́n wọ́n fi ẹ̀sùn àìtẹ̀lé ìlànà ètò ìdókòwò eré bọ́ọ̀lù kàn wọ́n èyí tí àjọ EPL là kalẹ̀ láti ṣàmójútó àwọn ọ̀rọ̀ ètò ìṣúná èyí tí wọ́n sọ wípé ó wáyé láàrin sáà ọdún 2018 sí ọdún 2019 ikọ̀ agbábọ́ọ̀lù náà tako ẹ̀sùn náà pé kò sí ohun tó rí bẹ́ẹ̀ rárá àti wípé òun dúró de ìgbésẹ̀ tí ìgbìmọ̀ akójànú EPL yóò gbé lórí ọ̀rọ̀ náà èyí tí wọ́n ń jókòó rẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú bí wọ́n ti ṣe àdínkù sí iye àmì wọn ní sáà tó kọjá síbẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Birmingham sì parí pẹ̀lú ipò kẹtàdínlógún àmì méjìlá síwájú àti wọ agbami ìjáwálẹ̀ lórí àtẹ àwọn tó ṣe déédéé nínú èyí tí orúkọ wọn yọ nínú sáà méjì sẹ́yìn Pep Clollet wà ní ipò kejìdínlógún lórí tábìlì nísàyí pẹ̀lú àmì mẹ́fà kan sí ìpele àti jáwọ́lẹ̀ àmọ́ wọ́n ti padà sí márùn-ún nínú ayò mẹ́fà tí wọ́n ti gbá tẹ́lẹ̀. gómìnà ìpínlẹ̀ bọ̀nú tí inú bí ti fi ẹ̀sùn ìgbàrèbá kan ikọ̀ ọmọ ogun ní ìpínlẹ̀ náà gómìnà Babangana Zulum ló fi àìdùnnú rẹ̀ hàn pé àwọn ológun máa ń lo àǹfààní aṣọ àti bí ètò ààbò ṣe rí gba owó kọ́bẹ́ lọ́wọ́ àwọn mẹ̀kúnnù nípínlẹ̀ Borno pàtàkì jùlọ àwọn tó ń gba òpópónà márosẹ̀ Maiduguri sí Damaturu gómìnà fi ẹ̀sùn gbígba owó kò tọ́ tó jẹ́ ẹgbẹ̀rún kan náírà lọ́wọ́ àwọn arìnrìn-àjò tí kò ní káàdì ìdánimọ̀ orílẹ̀-èdè yìí lọ́wọ́ ìyẹn national identity card kan àwọn òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun àti àwọn ọlọ́pàá òpópónà Maiduguri sí Damaturu òun ló jẹ́ ọ̀nà tó ní ààbò láti gbà pẹ̀lú bí gbogbo ikọ̀ Boko Haram ṣe le tó ní gbogbo agbègbè náà bí gómìnà Zulio ṣe dé ibi ojú ìbẹ̀wò checkpoint tí kò jìnnà sí fáfitì ìpínlẹ̀ Borno lórí ọ̀gọ̀rọ̀ àwọn ọkọ̀ tó tò lọ lápá méjèèjì ó sì sọ wípé ó jẹ́ èyí tí kò bójúmu nígbà tí ọmọ ogun kan fẹ́ ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe rí gómìnà fa ìbínú yọ ó sì dáhùn pé kì í ṣe ohun tó tọ̀nà rárá lákòótán gómìnà ti rọ ìjọba àpapọ̀ láti jẹ́ kí gbígba káàdì ìdánimọ̀ torílẹ̀-èdè yìí rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti gbà àwọn èrò ọkọ̀ tó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ sọ wípé wọ́n ti dá wọn dúró pé a ti tó wákàtí kan sẹ́yìn. àwọn olùdarí ikọ̀ ajagun ilẹ̀ Iran ti ṣetán láti dáná ya ilẹ̀ Amẹ́ríkà níbi ọ̀rọ̀ ìbínú tó jáde kó tó di wípé wọ́n gbé òkú olóògbé balógun Iran ìyẹn Gosem Suleiman lọ eléyìí tí wọ́n lọ sin ní Kamal ní ìlú abínibí rẹ̀ ni adarí Hossein Salami ti búra láti dáná sun gbogbo ibi tí àwọn ọmọ Amẹ́ríkà àti àwọn olólùfẹ́ wọn ń gbé ó ní ilẹ̀ Iran yóò gbẹ̀san ikú Suleiman ikú fún Israeli ní ariwo tí àwọn èrò ń hó gẹ́gẹ́ bí ìròyìn ti gbé e pé ilẹ̀ Ísírẹ́lì dàbí ọmọ àti olólùfẹ́ alẹ́míríkà sì jẹ́ ọ̀tá orílẹ̀-èdè Iran fún ìgbà pípẹ́ ọ̀pọ̀ àwọn ènìyàn ló wọ aṣọ dúdú pẹ̀lú àwòrán Gosem Sulaimani eléyìí tí wọ́n sì ń dárò rẹ̀ ní ilẹ̀ abínibí rẹ̀ ní tí wọ́n gbé òkú rẹ̀ lọ sin lẹ́yìn ìsìn àti ayẹyẹ ìkẹyìn eléyìí tí wọ́n ṣe fún un lọ́jọ́ ajé tó kọjá ní Tehran tó jẹ́ olú ìlú Iran wọ́n kọ́kọ́ gbé lọ sílùú mímọ́ com ní ibi tí ọ̀gọ̀rọ̀ ènìyàn ti jáde láti fọwọ́ kan òkú ẹni tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bíi mánigbàgbé ní ọjọ́ ajé ni Ayatollah Kameji sọkún tó sì gbàdúrà lé òkú jagunjagun Sulaiman ẹni tí ó jẹ́ alágbára ṣìkejì ní ìpínlẹ̀ Iran kí ó tó di wípé ó kú ikú fún ilẹ̀ Amẹ́ríkà ní ariwo tí àwọn èrò wọ̀nyí ń pa pẹ̀lú ní olú ìlú Iran pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwòrán rẹ̀ tó ń ti aṣọ dúdú lọ́rùn wọn tí wọ́n fi ń ṣọ̀fọ̀ akọni tó lọ. Àjọ tó ń rí sí ètò ìdánimọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn National Identity Management Commission ti ṣí ibi àádọ́rin mìíràn káàkiri ìpínlẹ̀ Kano níbi tí àwọn ènìyàn yóò máa lọ láti forúkọ wọn sílẹ̀. Si alámòjútó àjọ náà ní ìpínlẹ̀ Kánò Mohammed Awa Sanusi bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Kánò pé ibi ìforúkọsílẹ̀ ọ̀hún ọ̀hún tún lé ogún sí i àwọn àádọ́ta tí àwọn ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ níyìí tí yóò rọrùn fún àwọn ènìyàn ní agbègbè yìí láti lọ forúkọ ó tún sọ wípé yóò tún lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ àjọ NIMC dúró sí àwọn agbègbè tí wọ́n fẹ́ forúkọ bí ọ̀sẹ̀ méjì kí wọ́n tó máa lọ. Awa Sanusi sọ wípé ìpèsè àwọn ibi ìforúkọsílẹ̀ ogún sí yóò fún gbogbo olùgbé Kánò láǹfààní láti fi orúkọ sílẹ̀ kí orúkọ wọn kí ó lè wà nínú àkọsílẹ̀ ọmọ orílẹ̀-èdè yìí ìyẹn National Identity Database wọn yóò sì gba nọ́mbà ìdánimọ̀ ìyẹn National Identification Number NIN àwọn ibi ìforúkọsílẹ̀ mìíràn ní ifáfitì Bayero ilé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn Aminu Kano Teaching Hospital ọjà Aminu Kwari bákan náà ní pápákọ̀ òfurufú Muritala kò ṣàì sọ wípé àjọ ọ̀hún fẹ́ gbé ìgbésẹ̀ àjọṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kano láti forúkọ àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe ìdánwò JAMB ìyẹn àwọn tó nílò nọ́mbà national identification number ìyẹn nọ́mbà ìdánimọ̀ torílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn ènìyàn kan ní agbègbè Ibaka quarters àkúngbà àkókó ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn àkókó sì wà nínú ìbànújẹ́ báyìí bí àwọn ajínigbé ṣe gbé olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn olóyè James Àjùlọ gbé lọ James Àjùlọ ni wọ́n jí gbé ní ilé rẹ̀ tó wà ní Ibaka quarters ní ìlú àkúngbà àkókó ìjọba ìbílẹ̀ apá gúúsù ìwọ̀ oòrùn àkókó ìròyìn tó tó tẹlifíṣàn Orísun létí lẹ́yìn táwọn ọ̀daràn ọ̀hún tú gbogbo ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ni wọ́n wa ọkùnrin náà gbé sá lọ nínú ọkọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni àjùlọ ni alága apá kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìdìbò kẹtàlá ward thirteen ní ìjọba ìbílẹ̀ apá gúúsù ìwọ̀ oòrùn àkókó nípínlẹ̀ Ondo ọ̀rẹ́ rẹ̀ Tolú Babalẹ́yẹ tó rí díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi tó tẹlifíṣàn Orísun létí wípé àwọn ajínigbé náà ti wà níbùba lẹ́gbẹ̀ẹ́ ilé àjùlọ bẹ́ẹ̀ ni wọ́n ń dúró dè é níbẹ̀ àwọn ajínigbé yìí ni wọ́n yìnbọn ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ láti lé àwọn ènìyàn kúrò lágbègbè náà kí wọ́n tó gbé ọkùnrin ọ̀hún sá lọ ẹ̀wẹ̀ àwọn ọ̀daràn ọ̀hún kò béèrè owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fi tó wà létí alukoro àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Fẹ́mi Joseph jẹ́ kí á mọ̀ wípé